adubidin allah tabaraka wa ta'ala jimuwa da aka rabu ojo ingini gidai ojo ujima ojo albarka ihutu ramadan inulme weta odo 1436 odo hijira oṣe ni june yanolu ogwegwa odo 2015 هذه كراتوا نيني كما كان سورة الانفطار نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت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 abakwa ne sura ikire kuma doka kinihi suratul infiqar en kuma doka kinihi al infiqar chenwu ipana de enwu ipana abachenwu na. en kuma doka kinihi al infiqar wile suratul infiqar onchi sura ikiyo e bomele يوم ميجي يبقى القرآن الكريم شنك جيني بالك واتيقو باكر بوجين وفي سورة الثانية والثمانون بدرغو بدرغو وجان مكة أي مكية نشي آية كدبه شغولا ما دون رغو بسورة النازعات yàtúlùkálùkù alámìrí ọ̀la ọjọ́ òkú àná ìyàṣálẹ̀pá ìkùsùlùkù ṣẹ́rùtì ìdà sàmà ń kọ́kọ̀rọ̀ aláwọ̀ tàbárakà ọ̀tà aláìní ẹ̀ẹ́tìní mà ìtàpá ilẹ̀ ẹ̀tìní mà ẹ̀tìní mà dùn àkíyàjẹ́ mà kí ni ilẹ̀ ìtàpá ilẹ̀ àmẹ́ ó ka ìhùn rẹ̀ ìrẹ́ sábà ń kọ́kọ́ ẹ̀gbàdó kojá lè mú padà ẹ̀gbàdó kojá lè mú gbóná ẹwọ̀n àjẹmójálà ọgbóná ẹ̀ta ẹ̀gbàkìlá ayátápa ẹ̀gbàlẹ́ ohunjálà ọgbóná ẹ̀gbàkìlá ayátápa ẹ̀gbàlẹ́ ohunjálà ayápadà ìpadà lẹ́sí padà tó dúkìjẹ́ kí ni kí n lọ́nà ọ̀nà ẹlẹ́gàmẹ́lá ẹ̀kọ́ táwọn máa tọ́gbà táwọn máa jẹ́ ṣìṣìrí ọjọ́ ọ̀pá rẹ̀ àlámà ọjọ́ ọ̀pá rẹ̀ kàdọ́mọ̀ ó yá lè padà ẹ̀hùn tẹ̀kéjì ń dá وإذا الكواكب انتثرت وإذ ما يبقى الكواكب أبي لو فكشكا انتثرت أي تساقطت أبا كباكنه أمي لو دوك دو جالي ما يموان كو جالي ومولد ẹ̀mí làwọn àṣíní wà nẹ̀ àṣíní wà nẹ̀ ọkọ̀ máa tún máa mẹ́rin olóhùn jẹ̀tẹ̀ wọn máa jùyọ̀ yọ̀ àwọn ànà àpọ̀họ̀ ọgọ́làmí làwọn pàkúṣáká tẹ̀sá àkọ́kọ́ ọgọ́làmí máa ń dùnrùn àṣíní wọn kó وإذا البحار ما يبقى الله تبارك وتعالى جن او امومي باكو البحار بحر شاجده البحار شماجي فجرت اغباكو مانيا اغباكو مانيا مانيا غبه gbígbẹ̀ ohun dánú ọjọ́ ajẹ́ngá àmómi lẹ́lẹ̀ torúkí gbùná ìgbùná ọgọ́ ma ti pẹ̀trol ẹ̀ẹ̀tẹ́gẹ̀ ọ̀nà ti pẹ̀trol ọ̀nà ẹ̀lì

níṣọ́ ma mórí dàdábẹ́lẹ̀ àti ní pẹ̀trol àbá ma jẹ́ ọmọ gúnná ma jó gbakújáká ẹwọ́dà ìwọ́lọ́mà rẹ̀ ajígbẹ́ òyìnbẹ̀lẹ̀ haru kò jírọ̀ àti kòkò ma jẹ́ àmà ají gbakújáká kó ma gúnná ma jó pátá kó ma gbẹ́ wàídàlkùbúrù ma yẹ́ ẹgbà kalkuburu ami kẹbẹ̀rẹ̀ kẹbẹ̀rẹ̀ ṣùgbọ́n ma rú nàìjíríà ọwọ́wọ́ ma dọ́ àkíní ehe alkubur mo kuma aka mu ne ji aba ki kebar mo kuma da mu ne ji bu pirot adiko ki kebar lela ya guna kamu na do gbehu du ba'sa ay tuharrak wa yakhruju eh man fiha ma kebar le ma ma ma je muda ba e, kebar mi kebar ya chini da chini dogo mo si bu pirot ni eh adiko kebar dogo imudɔgɔ lɛ taka aboki de oye ama ya ma lebu adu ŋa ɔyɔ kpa no mu ne sikɛbɛri lɛ ti akpa na kamu na do. علمت نفس ما قدمت وأخرت شون كما وجدي إذا كان هذا حصل هذا شبلك ما تيون كده تشيني هاكو نوشو شيكمو إبالة علمت نفس إنجدو تاكي هما نكي ما قدمت ولا قلدو كنشي لقدو ya biri jumune e wa akharat waya mukolo yake tadunu kima ikacin e ma ta'akhara ay ma akharat min amalin wa takasalat ala adaihi ukolo yake tafsiru mun ka kola ne shi ibn kasir da yake bayanihi an e ti choji ma wa akharat ga dinhi ukolo yake ne tupe ya kima ikacin kitola inoyuka mukolo le le ma ko demet yake kuma o kɔta ne ŋu o na aya nu ma ŋɛ wale yi ki ati gbɛ kia kiki maa ti ni kiyɛ le kɔ du wa a fara tirɛ yi la nu bunugu ya ŋɔ ya nu ma ŋu jɛnɛ kɛ. يا أيها الإنسان ما غرك بربك الكريم نعم يا أيها الإنسان أوه وأولئك الله أكبر wao ni ile ya ayuha ya ayuha alladhina amanu lelo ya ayuha alladhina kafaru ya ya ayuha almunafiquna ya ya ayuha an ya ayuha al-insan one ile kikale biene umuchachi one ile kichede gbidi umchane one ile kisupanu umuchachi kichaduri umuchata ojo akuwa one ile ma gọ́rọ̀ka ẹ̀wùn gbé ọ̀gọ́ ta ọgwọ gbé kalkerim pa ọjọ́ ohun dú ẹ ẹnẹ́kì ọgwọ bụ jíma ẹ̀wùn gbé ma gọ́rọ̀ka mìírọ̀bì kalkerim ẹ̀wùn gbé ọ̀gọ́ ọjọ́ ohun dú ẹ azaba ojo ngede yuge gele boile abakini adamu imani minka bi jazai abake dewe ke kawo ka eh urome ojo do mon en gogo golonta ini gide ele tafsir yin anaywa ah, nasir sa'di rahimahullah so allah tabaaraka wa ta'ala wo ne ile en gogo bo pa ojo إماما إن كجوجين جوجودة الذي خلقك فسواك فعدلك الذي خلقك الله لو جنك شنوي فسواك جنك ينتقال خلقك يونوي فسواك يمر دغوك فعدلك يعني ستريت مرتقك سواك فعدلك yọmọ anáma ọ̀nà kété ohun ìhálì alẹ́bí kọ́lẹ̀kọ́ká fẹ̀sẹ̀wáàká fàádàlá ohun kì ṣọjọ́ yóò na ẹ́ ṣe dábìnẹ́kọ́ bí aka ìsúrọ́tùl ààlà yẹni sọ́bí isma rọ́bíkàl ààlà alẹ́bí kọ́lẹ̀kọ́ fẹ̀sẹ̀wá فسواك يتقف أي في أحسن تقويم فعدلك عدلك بمعنى إمامد أتوني أتونيك بمعنى ركبك تركيبا قويما معتدلا في أحسن الأشكال الله يهيبو يهو كويكو كاتيجو كيجي taki mu yibu eru dago ujibu yo kwa halaki hachu to kwa kutaka tudale adela kwa isawa maana malo naka في أي صورة ما شاء ركبك في أي صورة ọláwọ̀ tó ìdú ṣá kìṣọ́ yé rọ̀kábàkà tó lẹ́nu ìdúmáyù ọláyé ọláwọ̀ tó lùkìrọ̀ yé yú ohun ìyàdúnmù lẹ́yìn òtókà lẹ́yọ nípa kújáká ṣù òtókà lẹ́yọ wọn náà lókè máa dé ìbẹ̀ ẹ̀kà máa wá lọ́ọ̀lẹ́ ẹ̀dá ẹ̀ẹ́kà náà ka lọ́ọ̀lẹ́ ẹgbú òǹgáńgí yíkú ẹgbọ́gbáyòrò tákẹ́wà lọ́ọ̀lẹ́ ẹgbú ẹgbọ́gbáyòrò alùkẹ́ àgbọ́gbá ọgẹ́lẹ́ kàkàyẹ àwọn gbọ́gbà ẹ̀mà ọjà kẹ́rọ alọ́ọ̀lẹ́ ẹgbú kẹ́ gbọ́gbá tẹ̀pẹ̀lẹ̀ ọbàtà gẹ́lẹ̀ kákẹ́ nọkọ́ kẹ́ kúnyé gẹ́ blọkụ ma akwụrụ ihe ọla ma adabela akọgbọ meji abakini blọkụ blọkụ dili sọ ọgẹlẹ e ma tilẹ ẹta aṣọbata takẹni ke kúnyí ọbata ẹ ma wọn mẹni ẹligo imájú ẹ ma kíni ka alẹjọ ọgbà gbọọlọ ọgọ ẹgbẹ òjà níbi hodo ma

ma ìmáàlì ma màá bọ́ náà lẹ́bẹ̀tẹ̀gẹ̀ alú ìpàbìlìsì ní ẹgbẹ̀ ma aláwọ̀ àṣẹ́kẹ́gbà méjú lẹ́bẹ̀tẹ̀gẹ̀ alú bí kí ẹ̀yẹ̀ tó ẹ̀lẹ̀ ẹ̀yọ àmẹ́mẹ́yú ní yé mú ẹ̀hùn nínà ihe ẹnẹmẹ́lú ẹ̀hà máa láàlì mímẹ̀ ọmọ ẹ̀wọ́n gbígbẹ̀lẹ́ báyìí mẹ́sí bá wọ́n dọ́gbẹ̀ lẹ́sìbá tó mọ̀ alìgìdẹ́ kí ẹgbàgìdẹ́ tí kí lẹ́gbàlẹ́ ara mọ̀ ní yíkó yìí gbàgìdẹ́ tí kí ẹni náà tí ní kí nẹ́hùn nke alárùkọ́ láwọn fẹ́ gbogbo tá gbogbo ọ̀nù ẹ̀wọ̀n àti ní fún kẹ́ ṣe wẹ̀ ẹ̀hùn lóko alójú ọ̀gá ṣe wẹ̀ ọ̀gẹ́lẹ̀ máa ń dòdò sí ma ẹ̀hùn dókè alójú máa làwọn ma dókè alójú máa tó ń onwe w'a gwa m na mmasị na ihe ihe bi ụwa lụrụ mmasị na ihe ihe onye ọma m nwedu mụ ụmụ ọna ka mụ na eme ala ịbụ alọ e onye ọma bụ alọ ama a ahụ agbụgbọ eleme nwụ ama onye ọma nye nwe ya chi ate ma na awa de ene na ome iyi dị ye ada ni na nwa ma arakaba ka ojibo ba ụmụ nwa otu nwa ẹlẹ́nà méjì máa ṣàlùkété gbégbé lẹ̀ ẹlẹ́nà méjì máa ṣàlùkété máyà kà mú ṣàlùkété ẹ́dẹ́gẹ́ gbogbo agbogbo ẹ̀ àrẹ́dá kàlí iye yìí máa ṣàlùkété ẹ́dẹ́gẹ́ gbogbo ẹ̀ mú ẹ̀ nẹ́ka àgbàtì ẹ̀ nẹ́kejì ẹ́dẹ́gẹ́ gbogbo ẹ̀yẹ ní ìṣègì ní ẹ̀yẹ máa ṣàlùkété ṣe bámdà lè jẹ́ alùpùpù máa yẹ̀yẹ̀ gbogbo ẹ̀

tode ohun dúkọ yá pé yìí apẹ́ olúkúlé jẹ́ kàlákàlá zọ̀jẹ́ yìí yẹn ni dúkà máa ṣe bá ìjèjì nga máa ṣe tó gímù dùwà ní wà ẹ́ àgínihì wà mọ́gẹ́nẹ́ yìí kẹ́bó náà bá yọ ó yìí jìkà kíní yìí ẹ̀ẹ́dẹ́gẹ́nẹ́ yìí yìí ẹ̀jẹ̀ ìṣe yìí ẹ̀ẹ́dẹ́kẹ́ ọ̀tọ̀ ẹ yìí má dẹ́gbẹ̀gẹ́ ní yìí

ehe e, e, yi eyu abe yu ọbala eyi na ayewu na e, enwe ito ebe aka eyi ede bekee ede nwụrụ ala tabara ka ta ala chọ na oyo yi ihe ma so ka na ihe etike fi ayi fi a sorotin ma sha'a ma so ye gidugo ọla ma le na obere ka so eji nwụrụ nchi na ihe ọlọrọ akpọrọ ka nze uru nobodi nnene dugom otu na agụma akili ihe ojibo ekonye odugo nwụma abụzolitili pafetin ihe gị nyotule pakụja karị nwụrụ aghazie enwe ga abụchi anyị na ịkpa ka ya dị na ịga amachi ebe ndị ka ọdọ gwe ere n'ejikwa de hawa ụdị ụdị ma agwụghị abịa awa meta ọdị ọdị oji ma ache yoyo pakụ mụcha anyị

ẹ̀tọ́lú ẹ̀pàdú kí ipanwọ́ ra ẹjú àwọn ìsìsọ́ àwọn mọ́lá dípa ìwọ́n tẹ́ gbogbo kí pàmárò ojú bẹ̀rẹ̀ àwọn nípo àwọn ṣíníkà الله أكبر كلا كلا بل تكذبون بالدين كلا òun lè ga ọ̀pá yóò kàrà mẹ́mẹ́ àdúnà ojú ọ̀pá ní òun kàrẹ́ àmá bẹ́ẹ̀lá mẹ́kùnmẹ́ta mú nẹ́bá tó kẹ́sì búrú na bí dìín mẹ́ọ̀lá ọjọ́ ọ̀rọ̀ mẹ́bá mẹ́ọ̀dọ́rẹ́ mi amẹ́múta adọ́là ọjọ́ ọ̀rọ̀ mẹ́ kéèmí iṣẹ́ ọlẹ́tì òye mẹ́bẹ̀ ata 419 ṣe ẹ̀wọ̀n lè ṣe ọgwọdọ àmì olùdó ikú ẹ̀yà ṣe yà méje kó yóò nà dọ́mọ ọlẹ́sì mẹ́sì mẹ́mdà náàrí àkàkì ní wà iná àlẹ́ikùn láhàfizín mẹ́jẹ́ nà mẹ́gáàdì wa àbólẹ̀ dọ́mọ máa dìgáàdì kọlọ́mẹ́ àbúyá dìgáàdì kọ́lọ́lọ̀ èdè amúnọ̀lámilẹ́ àbẹ̀kámẹ́lá ikú kìrọ́ọ̀mán amẹ́nu òjímá àbúlẹ̀ṣe káàtìbín a máa kẹ́ngí kọjá nẹ̀màṣí tọ́dálẹ̀ ẹun rúkẹ̀ṣe máa kọtánẹ̀ máyẹ̀l ìjìmàṣe yìí oka wɔ yɛyɛ o do sunan kɛ rɔkibun ati oka wɔ aho yɛ o do sunan kɛ rɔkibun ati kpo duma tse yi yiyima kpo duma tse yi ama akokɔlɔ amama ne de adama yi ɛnu zima ma se. يعلمون ما تفعلون يعلمون ما تفعلون بلا منكم ماشي راو يو كان مغادي مليغي دي كان مغادي يامي دول مغادي يامي كولو غوغو

máa dìbẹ̀ gáàdì tó lóòjì ní ẹ̀mẹ̀ ẹ̀mẹ́lì bó máa dìbẹ̀ gáàdì báǹkì ilẹ̀ and polisi egbò ọ̀gọ̀sí ọ̀gẹ̀sí àmà lẹ́yìn ọmọ ẹgbọ́ àkínú ó yí ọ̀gẹ̀sí àmúdábà ẹ̀wọ̀mọ́lẹ́mẹ́bà dọ̀gbá sákàmẹ̀kùnmẹ̀ ara ọ̀làmùkẹ́ eh, eh, na ẹ̀rẹ̀

tiri gold maka ebe a ego kpu imo na-etachi agwụmanị amadịdị onu n'ọdịtọ na-eji enyela akụkọ na-eche ya ọ na-atachi agwụmanị ọ na-agabọ na ọ na-atachi ọ na-ekeleta ma wee yi oba oyi okwu ekada na ọrịa yate oyi oyi ama ebe ahụ mebi ọkụ ede drọwa ọwụ oke edo ha tiri oke edo bụ ogene chiri edo nwụma tiri egwu yi ha alọọ okwe n'iyi amụji ọgacha wa onye kịta gbade ya kọma hmm. amụji onye kịta gbade ya kọma manyọ n'ụlọ ẹ̀má yẹ yọ́nà kí yú ẹ̀kọ́ yí gídé màmá tánibà ohun ẹ̀dú yẹ ní ẹ̀húbọ̀ ohun ọmọ ìkẹlẹ̀ máa dé yìí ha ẹ̀má ọ ẹ̀ kneel down ẹ̀ eh, kó kneel down ha ẹ̀ eh, hands up èyí ti skúlù mẹ̀dẹ́ nù má ọ ẹ̀ hands up ẹ̀gbinu eh, mábinu màmá tánibà ẹ̀gbinu yẹ lọ yẹ lẹ ọ ẹ̀ yàtẹ́ ọ ẹ̀ yàtẹ́ hands up màkà ẹ̀ bá wẹ̀ mọ́ kó yàtẹ́ wọ́n mi rí dàdé mọ́ yín àlèbọ́ máa ṣe é ṣe ẹ̀ẹ́lẹ́bọ́ má lè wẹ̀ wù ọ̀yàtẹ̀ eyu ẹ̀dàdé ọ̀yàtẹ̀ eyu ẹ̀dàdé wọ́n èsì ọmọ nìkan màkà ó lé kẹ́ẹ̀ẹ́tẹ́ òmótò ọgbò kìtẹ́ háà ẹ̀ ń bá ya nìwọ̀n ma kọjá ọjọ́ kí ma àpamà ọgbò dókùn máa o máa àlákà tó aláwọ̀ tàbárakà wọ́ta aláìní amẹ́lẹ́ mẹ́gáàdà mẹ́nu jí máa máa dẹ́kọ́ àmẹ́ kìrọ́mán kàtìbí ma ya'lamuna ma taf'alun ba se kuma ti tura ala ne dugi ne jua kini ma de ma ko ko ha mm se bi jama la ko inna al-abghara la fi na'im to allah ta'ala ka wa ko na do anyanwụ i ko ya ha en wa en na da innal abrara abikum ma ta'ala لفي نعيم إبرا عن ياجو جنة اللهم اجعلنا منهم ما عن ياجي هرا نعيم كده شورا ده يعمون الجنة كده يوم دعا كاد جنة جنة نعيم وإن الفجار لفي جحيم وإن الفجار عملوا لذي أي عملنا دوري لفي جحيم ايه نا جحيم وما عن ياجو ihuna jehim omonga mena duri ameno libi omonga manya lo lima ojona yi ọjọọ na ad-din ha ma daba unagide yawma ad-din ojo robe وما هم عنها بغائبين وما هم عنها إننا دوك دي عمونا شين ديك ما bẹ̀rọ ibi iná na yí àwọn ọmọ òdúkẹ̀ ẹni kí má jàbà jàbà lẹ́tẹ́ sílà ìtìjídé kí ẹlọ́lẹ́ ọgbà jàbà lẹ́lẹ́ wà máa àdẹ̀rọ̀ ká máa ẹ̀hùn dìín wà máa àdẹ̀rọ̀ àkà ẹwọ̀n àjẹ́ màtá ẹnẹ̀ jẹ́ mà máa yẹ̀hùn dìín ai ne ke nike mata tumma ma adraka ma yawmuddin tumma ubla ma adraka enwa ajenwe ngo mata ma yawmuddin oje ki sojo ro ai ta ke nike يوم لا تملك نفس يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوبا أجو a onki oye ki ayanwa la tamliku nafsi li nafsi shay'an imi dua ne ka ta ko imi keji ile mi aka e ya karebe ara karebe keji ya ya ingi du ya chata ko ingi la tamliku na ingi ne kiche udungi mi geji mun wal amru ala mi rojo le pa ko chaka yo maidin ala mi rojo le pa ko chaka lillah ojo nei liman al mulku al yawma lillahi al wahid al qahhar suratu ghafir aya kewfa ene no feyni allah ojo ujima no fey al mulku yawma idin al haqq lir rahman suratu al furqan aya kugunyo mefa o ojo le to jar amani jeyin

ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون نعم سورة هكذا ما سورة الانفطار سورة المطففين نعم سورة المطففين ونسي سورة اكيو بومل نيوم اتا 83 òun ti súra ìtọ́gbọ̀ mẹ́lẹ̀ ní ọmọ ẹ̀ta èyí alkùnrin alkẹ̀rí ìdí almufassal ayàwòṣogbẹ́gbà ní ọmọ ẹ̀fà màdúrọ̀gbú òbí súratul ankẹ̀bù ti màdúrọ̀gbà kó yá lèyí súra gidẹ́ ìyà sánẹ̀pá òsìlúbù àdùá ẹ̀kí bí máa ná bẹ́dẹ̀ àti bìdùá alàlẹ̀mọ̀tọ̀fífì ìsánẹ̀pá àdùá ọgbẹ́nẹ̀kọjá àti wéìlún likulli humazatin lumazain ehe ogalega lawo shande sura gide kwa wailun atubu nana azaba akwe kimane natiko akwa bia akwa bana ledo mojona ngamu ndolaka abinyata almukaffifi ama benwani atakfifu shangwe bohane ne Allah ta'ala ni ni atogbo na na domo ojo na nga ma be wani inde ke business inde ke tachi business aya gidei akola oje business nge tachi uchu e tatai aya halu le oje e tachi business bi chuko nge tata aya akola oje imudu kpɔ yɛŋɛ taabɛ ki kpɔkpa ŋɛ taabɛ kaalidi ŋɛ taabɛ keeli ŋɛ taabɛ ki petro ŋɛ taabɛ ki gazi ŋɛ ta aya akpala o imu imudu akpa ŋɛ ŋwa hamu nɛ bɛka akpa hamu nɛ awa ŋu yɛ akpala o wala kɛtsi o ya alɛ kisa ɔyɛ ke gbodzi lɛ anya ilemi kɔ ima da ala ni ba sura gidai ya nya ma nya ja ya yumu utabali tabali yau tuku gide mu da uku gide mu ja gini yeni atubu akwa azaba idojo na nini mutafifi nga buku ma ben wane ama ben wane ne الذين إذا اكتالوا على الناس يستوفون الذين أبيك أنا ìzẹ̀tàlù àlànàás ẹgbàdú kùmáyá bẹ̀rún ìbò máyá wọn ìwọ̀n àmúnẹ̀ pọ̀ọ́wọ́ ẹgbàdú kùmá àmúnẹ̀ pọ̀ọ́wọ́ yẹ̀sẹ̀wòfún máa ń àpẹ̀kọ́ ẹwọ̀n àmúnẹ̀ máa ń àpẹ̀kọ́ wọ́n ìzàkàlùhùn chegwu ma nwee one ma nwa kpekọ ịmụda mụda ma nwa nwa one awụwazelu hụ abekee oji ebe ma nwa nwa one yukhtiru ntamamie nelebu ha onye kilu ajụ nwa alachi gị duu dini ebe anyị chetaba laba jụ ọkọ ka isi nga mụ na ya tinekwu ma neta gị jem alachi ma chiki na alachi nga mụ na chiki olulu ohun chen ke mi jaka na atiku ihe ọjọọ ya mụba wa Eh, Allah tabaraka wa ta'ala ainihi a tó gbogbo mú di yá máa bẹ̀rún wá ní ó nẹ̀ ẹ̀kọ́ àdágbàgbà àwọn dágbà àti ní ẹ̀kẹ́ ìpò tí màá sí ní ni, ha ha máa gọ̀ mọ́yọ̀yọ̀ rẹ̀ ní háà èyí ni wà lẹ́tà yìí àjẹ́ àkẹ́ ha ìgbìdú wọn ló ti háà fún ìdún emudulolo oyi zero ya stop ẹwẹ kojú mẹ òkọrù ń dúẹ rẹ èyí ni àmẹ́bí one litre dúẹ mẹ one litre àmà dúẹ kẹ́ ló tá ń pa kẹ́dàbí ayé à ń pa kẹ́lì kẹ́dẹ́ yóò nàdàbí dáadáa ha kíkọ́ àbàbẹ̀ kẹ́hùn kẹ́gbẹ́ àti kíkọ́ dákọ̀ kwemi ikwu kwa abeja adị nwa orita kwubi nwa nne nta mkpa bụ nwa nne dabịa ikpolo onwe da mkpa dị lo na ekpoko kai enwere enweghachị oge na-ege ka ga eleka dakolo oke chi etika prezo ede ahụ ege jika ka ekwu m nela ka enekwu mmọnyi ẹgbẹ́ lẹ́mọ̀ ẹ̀dùn yìí ọ̀nà ẹ̀dàgbà ọ̀tàgbà ẹgbẹ́ lẹ́mọ̀ ẹ̀dùn lẹ́dàgbà ẹgbẹ́

kano wa le kowe ko ka da yere yere to masalaci no na ri ari ari ti le une wa le ko lita méjì e ku che lita che buwa ne pa ku jaka aki ama ga da ga te ko ya to magala ya ti to be gala ya ma yona la te ko yo eh egbo ne lu la ti ko lo ya idawu ti ade noka gbe lo la wu se sa jo lo la lo la ne yọ àgìní kọ́lọ́ báńkì ẹ̀wọ́ yìí kàlẹ́ ọkọ̀ máa ṣàbẹ̀ kọ́lọ́ kọ́fẹ́ ní ilé kàgà á ṣe yìí nígbà ìkọ́ máa tà yìí ṣáàdé gidẹ ìkà yìí àwọn ìjà yìí àwọn ọba dúkìá ó yìí àkè yọ̀la ẹ̀dúgbò ìyá kí lọ́wọ́ ẹjú wọn mi ẹ̀wọ̀n tó fẹ́ lẹ́dọ́ àti ìjìmú dálé ní gẹ̀ẹ́sì àwọn ẹ̀kọ́ máa lùbàrà kà tọ́ gẹ̀ẹ́sì àkẹ́jẹ́ mọ́ yọ àgbóyá lùbàrà kà sí kọ́lọ́ ẹ̀ ẹ̀mí ìlú tọ́gbà ọyọ́ lùbàrà kà sí ní ẹ̀mú káàdì dáṣẹ̀ dáhàjì àmì àwọn ti ti gálà ẹ̀kùn ìjákàlá sí ìtàbà lọ́gọ́ ìdù ẹnu alkàmẹ́sẹ̀tẹ̀ lẹ́rùn ọ̀gbọ̀n sẹ́tù rẹ̀ ma sẹ́tù ọ̀gẹ́dẹ̀ máa má mẹ́kúnjọ ma yí àmẹ́kúnjọ àtà bẹ̀kí ni commission lúgìdé wọn rámẹ́nu kàtí ju ẹgẹ̀dá wé sẹ́tì náà àbẹ̀kẹ́ ní ìṣì mánéjà sẹ́tì ní àbẹ̀kẹ́ ní kìíní kó sẹ́tì ẹnu ọ̀tọ̀lẹ́kẹ́dẹ́ jọ̀lẹ́nẹ̀gẹ́ ní kúrẹ́ ní ẹgbẹ̀rún gbójú mánéjà gbogbo àbí pọ́ǹpù má gbélẹ̀gẹ̀gẹ́ alùlẹ̀ rẹ̀ edo ye omu ga mara manager manager ke wi wu ke de 10000 naira ga mara ele manager 10 ngeske ojo nga ka ama magara gara ele o ama kwa ama sa ga baje u ba ke ka wala ba manager agi 10 ga gba wu ya la ko ko ga gba o ye ga ma che ngi na ba ba le ga ba ye ama ye ga ba go de ni e ona ye ni ona je ni ba ele ko se nge e do ga ne ke de o bi manager la abe che o wẹ́sẹ̀ ọmọ àti oníwà ní gẹ́gbà bí gẹ́dà gbọ́ ní pàgẹ́lẹ̀ kì í yọ lẹ́nu ní wọ́n kò bẹ̀rẹ̀ yára gẹ́sẹ̀ àwọn bí gẹ́dẹ̀ káwọn bí àkàrà ní ọmọ ìdílé gẹ́gẹ́ ọmọ àgẹ́tẹ̀ ẹlí odúnìyà bá gẹ́sẹ̀ ọjọ́ ìtàpàkó dúnìyà aláti ẹgbẹ́ bọ̀dọ́mọba ìṣùgbọ́n náà máa kí ní epo ọkọ̀ kí gáàsì dá yá òkun náà tàbálẹ̀ bá machine wọ́n di pẹ̀tíró tọ́ ayá pẹ̀tíró dọ́gbalẹ̀ ń gájá gáàsì máa machine di pẹ̀tíró zàmáyé gáàsì tagi akọ ya pe gáàsì bí ẹbí ẹgbẹ́ bọ̀dọ́ mọ́ kẹrosínì machine dùdàyàn petro. ẹbọ̀ ní kẹrosínì machine dùdàyàn gáàsì tákù máa mí kùgìdẹ́ máa mix yọ́la ma alùkù máa lè torí gídọ́ kọ́ dùn máma ìrè yẹ́ jì ní ẹ̀kí nọ́kù dágẹ̀ yọ́n láti àyè máa sí ìbẹ́ bọ̀dọ́ mọ́ ọgọ́ ìbẹ́kù máa wú mọ́tò èkó yìí àmádé yọ́nà àmáwọ́ yẹun gbéhùn ekolele ma wo bo ane yesa wo alizina yesa kita lala na lebi dima de ngbo ma ye nga mo ne bo ane ma o mi o ma o mi o da ni e bo no mu ma ma ma ma wo ma mdu da ni ene ge anya ene ene ya ya ene ya ene ya ala chi ma ya kere bo bi ne ba jaka ene ge anya li lita ka lita meji ja da ni muta da ni machine ni ko ya cho bata wo ya cho mu yi Allah tabaraka wa ta'ala ne atubu na na ba ìjọjọ́ na ngabo kuma ṣe kọ́lọ́ gẹ́lẹ̀ gẹ́lẹ̀ gbogbo akẹ́lẹ̀ bí báńkì aláṣọ gẹ́lẹ̀ dọ́mọ àbọ̀ ánẹ̀ èyí ni gẹ́gẹ́ òun ní báńkì yìí gbọ́kọ́ mi tó ti tẹ̀ sí ìdíkà jẹ́ gbà wá yà yìí òun rúlé ní gẹ́gẹ́ àgùkù náà ọkọ̀ gbàlùkà ọgbà káńtà máa mẹ́ àyà bbn àmẹ́ àárẹ̀ yìí ni àti tẹ̀lé ugwu alụkala ugwu alụkala a egide ebe imachi ọgbọ ma ụdagụ ma mdụ merere amaghị mmadụ m ya ndị ahụ ma ọ gụghị ileli ee abụgide imụdee ma imụdee ya ngene ebe ma mdụ tie ngide ya igwu alụkala ugwu alụkala hara hara hara hara hara hara igwu alụkala ya rere ma ọ dabụ mkpụ nwekere ngwa ụgbọ alụkala mata tudegba ka ejenwu turukwu na igwe ma gwa ama m da adụ nwe ebe

ma mode ma ta na makwụkwọ akụrụ eme ọwọ ịghọ ọwọ ehu kedu kpọ mana adọ otu ihe ọ mana agbọ mana agbanye anị ị na-ada alụ ma ha ema nwa onye ogede ile ọm dabịa anya nị ihe dị manụ amaghị ama dị o na ịma dị ma amanya ya ebegwu ma nwa onye ebo chakachi bogwu ma nwe onye ebo gede ena eki mụdogwu chekwa ekwe kibile ya adago kimama kwerungun mawe yago wayago taka makedu kwane kama urunu yebo kama urunu yebo mawe yago taka makedu kwane chuji force ngedere ene gide wu mola hoti ko adu mu yeke yo e yi hoti ogo gede ile chi pamu yi nga mala yi no e yeke adu bogo ne gede ile chogo nga mala yi ni unwa ye un ali yu un le o de yẹsẹ̀wòfó nímúdé àmúnwà màúnwà pẹ̀kọ́ ìmúdàmúdí ìwàrà máa yá wọn àmúnẹ̀ bá èyí ma jẹta nẹ̀ ṣìlí ṣìlí dúró ma mú máa jẹ alèzínà yìí zẹ̀ títàlù alànàsì yẹsẹ̀wòfún wọ́n ìdá kálùhùn àwọ́zẹ̀lùhùn yòkùsìrún àbúkàdọ́mọ̀ ìwọ́n náà ń kàdọ́mọ̀ ẹwọ́n máa máa dùn ee ma adụ tinye akụrụ ihu ma m rutinye ma nwa adamụ na ma nwa adụ ihe ọbọchịga enwe iche akụlụ akụlụ nche maka ahụ ama ma ahụ tinye nwe ile rụọ na ala yoju mume iyi eta ama adịghị atega echekwe mada ama chetkapa ma adụ tinye ogele ama ma la, ma odu ma mma mụ na tuwo ma achịkọrọ ọ na-ache ma iye wa achịkọrọ mi ma moji nta ma yo ane wada mi ngoyu ma uri bagi ta ere bagi nle nwa ala yi e, ti mu mege ti mu meji ma mko ane kwe hun ha ye ga ma ngo akulu ka one tane de ba de o de o ma ngo akulu mu ne one tane de ala ki tawali amo tilo amo tilo ma mko kanga ma uko gidai ma gane gane ene gidai agbaghị n'ihe ụgbọ oyi ma ata ya ma gbọgba ya dị melụ enegichi ọdị ya dị na-egichi ọdị ya otila ọgwụ ebebọnde ebe bụ onye niile ugwunde enegi ma onwele ya adị melụ inea enegichi ọdị onwele ya dị melụ inea enegi yoyo ya ya ya ya

ẹ̀bọ̀bọ̀ ọkụ má lẹ̀ ìmúkó gáún ẹ̀bọ̀bọ̀ ọkọ̀ àpá ìmúkó gáún ẹ̀bọ̀bọ̀ ọkọ̀ àtòwé ìmúkó gáún wọn mẹ́wọn ọdọ́ méjì wọn mú kò mẹ́ta yìí agbà ọ́ ya ahẹ́ kẹ́kọ́mígà ẹ̀bọ̀bọ̀ ukù gápé hun ìyàwó bí àdíkà yẹ bọ̀ yìí lẹ́ àwọn yọ umkó ẹ̀ àbà ẹ̀tọ́lọ́jì mele èyí wẹ́wẹ́ ẹ̀ wọn kí di lọ wọ́n yìí dá aw wazanuhum yukhsirun ma ngonga mune abakinihi abakinihi e, ma ngonga mune oye ba be ki powo ma mi abole bo ane won na ma pato yuyu yi won yo mo dawo en ki ta ke aya ogana aya ma kichi ki bunu to ki peire ole ngi wa dudo mo ene ki ne wu nga wa e iwa yu di onuti onuti onuti mudun

onye haramu ọkọ amụn ihe amụn ihe onye ebe a to allah tabaraka wa ta'ala ya da albarka tonu to dale ami gaskiya ru togba yewu du kachi ya ja kanya eh aboku ma chala jigire ba ma ru ro me mo jo na to ala la yene ala ya zunnu ألا يظن أولئك أنهم مبعوثون أما بون أنا كتاب ابن كثير تفسير ينهي فهذا سرقة أيجي رمى سرقة لأموال الناس ọkọ̀ àmúnẹ̀ ẹ̀wọ̀n lẹ́kẹ̀ẹ́ṣe ìgbẹ̀lọ́wọ̀ ẹ̀bá ọkọ̀ àmúnẹ̀ ohun èjìdọ́mù ní àmúnẹ̀ tẹ́bùmọ́ ya lẹ́lẹ́ ọkọ̀ ma ohun èjìdọ́mù a máa ti mọ́ ingo ma mawo chuga he mawo da manyingo aba akichugoro la mata amune la maye ngwere echuga ama ma ma chati moyo gechawu dama o mi moyo gechaledu pamuda mayupe mamo okuyingo ko wamko yewu okuyingo yu e awula

láyẹ̀zún àójí máa jí lọ́mù ọjọ́ àkábógidẹ́ yà ní ọláyíká abúlé máa mà anẹ́hùn mọ̀bà òkun máa yá kú máa dájú kú ànẹ̀ẹ́ ọjọ́ rádá ọjọ́ ẹ̀wọ́jì ọjọ́ yẹ́ àṣọ ọjọ́ ẹ̀wọ́jì يوم ya الناس لرب كلا إن كتاب الفجار لفي سجين دل الله تبارك وتعالى كي إن كتاب الفجار ẹ̀rọ takàdá àbẹ́kùnmà sàmẹ́nà léèfi ọ̀pákó kò lẹ́yìn lẹ́fí sí jíìn takàdé ma ìlera yíhú náà sí jíìn àbájọ ìmẹ̀ ọ̀gẹ̀gẹ̀dẹ̀ ọgá nẹ̀hún náà aac jin ọmọlẹ́mọ̀ ọmọ tagada ma jọ yìí ẹ̀bá ní kele ká mẹ́wọ́n ma rọ́kìsì jin nìké tagada ma jẹ́ èsì jin mọ́ ọjọ́ ka yìí ká mẹ́wọ́n ma rọ́kìsì jin nì. wàmà àdìrọ kàmá sí jin. ngbọ ma dọ si jin nìkọ tagada bókìdá ẹ̀yọ yìí taa. kìtàbù mọ̀kún. kìtàbù nù tagada ma lẹ́ mọ̀kún. ìṣẹ̀lẹ̀ rọ́kùn rọ́kùn rọ́kùn ẹ̀ ma lẹ́ rọ́kùn e, mi sí nọ́mbà rẹ̀ tagada lẹ́ṣẹ̀ ni nọ́mbà. takada kìsẹ̀ ní nọ́mbà nọ́mbà nọ́mbà nọ́mbà ohun ṣe yìí kìtàbùn mọ̀rkù takadé lẹ́sẹ̀ ní nọ́mbà alálẹ̀ papọ̀chaka màmí duke kúrò lébi ẹ̀dúkẹ̀ṣẹ̀ lébi nọ́mbà wá nọ́mbà tó nọ́mbà tírí mà gbáyún àbẹ̀ àkíní nọ́mbà amúnẹ̀ṣẹ̀ dọ́ ẹ̀wẹ́ ya nọ́mbà ẹ̀ máa gò márùn takadé ẹ̀ máa dùn wọ̀ yẹn. ويل يومئذ للمكذبين. أنا ما يا أبو ما يعني هي ما رأت huwa asfal al-ard asabi ọgana ne ọgana ọgana ọgana ogana ogana ogana ekebi omole omaro takada abugida yoi takada le ajomo ya sheni number wailun atugunana yawma idhin idojo kaka gidai nga الذين يكذبون بيوم الدين. أو شابوك ما أري مي باوجو رمي. وما يكذب به إلا كل معتد أثيم أنا داد الأجور قال لا أنا الرميني إلا كل معتد بكنك مدى دابا ẹnẹgẹ ẹnẹgẹ ẹnẹgẹ ene ke ale wo ye la ye do ke ya ye lo ko agwo na dabare ene ke ale wo yo do ka wa do ke anya ngoto burutu ene ke ale wo ye mote do ke anya mi gine za ya mi star ene ke ale wo omi mi o do ke anya ngogoro to ama wo na dabare i halali te ma mere do le wo ye le do ta ma ya che haramu ebile amadolo jo kwa le mi إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين إذا تتلى عليه جنك ما هو بانينا باللبو أو ما بانويتا أسيم أسيم مجدين أولا دابا أسيم كنوشن لفي يو غاغا غاغا إذا تتلى عليه إبادوك ما هو بانبو آياتنا آيوة بقال آيني أساطير الأولين إكدا إيش àyíká àbí ìgbélé rẹ̀. Gálàbàl, bọ́nà àdákùrù bí i máa kàánú yẹ ti mú. Kẹ́là, aláwọ̀ta aláyé ni kẹ́là iṣẹ́ àyíká ìgbélé rẹ̀ mọ́ inú káì mẹ́ka alẹ́nu. Iṣẹ́ àyíká ìgbélé rẹ̀ mọ́ inú, bẹ́l ẹ̀hùn kìí akọ̀rọ̀ gẹ́nẹ̀ láìbá, rọ́nà àlàkùrù bí i ní ìhẹ̀dọ̀ máa ihukone ihe doma ewu ya nụ ihe doma ịda makanu yaksibu enwe kumachachi koloma kumachachi iya ihukone ihe doma enwe kuma adọ ihukọ gede ine ọ cheun ke gola egola ahụ na egbe bọba ine enwe dudu ka ga keli ya gwa nwọrọ une ma ma enihi na amacha adọta olubute ọjọọ

take nga bane le ya mu kito to e do e kito le ya de ke ya de ke ya de ke ya de ke ya ate ba ke aje ngo e do ki ari gabadia kola de chado mani ko da ba le se ma do rana le di mana bi khilaf min rana ala qalbihi kasabahu wa ghatathu ma'asihi fa innahu mahjubun anil haqq ene duk ma kinihi e do e ko ne ba ojú ti kàkí ní ẹ̀dọ̀ ẹni ilẹ̀ ìṣẹ̀rí ọ̀gẹ̀ṣà ní káwọn dábà ẹ̀dọ̀ ilẹ̀ ẹnkì tí ó jẹ́ ránà alákùlóbì ilẹ̀ tó dáálẹ̀ ẹni tí tafsir yí e, àìsàrì um, tafasiri e, asad humid yẹnihi e kẹlàbẹ̀ rọ́nà alákùlóbìhim ayi gọ́lẹ̀bà alákùlóbìhim wọ̀gọ́tọ̀ alákùlóbìhim wọ̀gọ́lẹ̀fà alákùlóbìhim wọ̀ àmà alákùlóbìhim oye ti kaki ni ẹun kì á jẹ́ wọ́n ẹ̀dọ̀ rí ìyé ẹ̀dọ̀ máa mẹ́ ẹwọ́n àjẹ́ngẹ̀dì máa rí dá máa ka ní ẹ̀sìgbò nkọ́lọ́ máa kò máa ti òun jẹ́ngẹ̀dì máa yà rí. kẹ́lá ìnáwùn àwọ̀ bí yàwùmá ibi lámà jùbùn.

ẹgbẹ́ kama bàkọ̀ anyi alẹ́ ọjọ́ amánugùnugùn máa dìkọ̀ tó kọ́ máa lẹ́ ọjọ́ mọ́mdà nìkan àwọn lọ́jọ́ bẹ̀rẹ̀ rọ́nà alákùrúbíyìn máa kàmì ẹ̀kìsìgbò tìlú kọ́lọ́mà ìyẹ́ngẹ̀dọ̀ máa ṣẹ̀rí alùkẹ̀dọ̀ máa ṣẹ̀rí ọgẹ́lẹ̀ ìṣẹ̀rẹ́ gbogbo abẹ́jú máa ìgbà kó bù lẹ́màá àjùgbò ثم إنهم لصالوا الجحيم ثم وبلا إنهم عما كده لصالوا الجحيم ما يدبع تهنا جحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون ثم يقال ثم يقال هذا الذي كنتم به تكذبون ثم يا قوم هذا الذي كنتم به تكذبون ايوه يكم هذا لاور يمي كو يلهبا ايوه لهون دين اوجو شي كاكيني

ọgana agana na eke ibe yi iyi ibe lelefi ili yi ya wọn dé eyi ili yi na ata ati anọ ẹwọn ma dọ ili yi ndaa báyìí ni ili yi ismun li aljanna ó dùn ìṣe ní ata ati aljanna wọn ma dọ àfi ni ili yi ni yawan takada eyi tafsira abubakar jazairi aisar tafasir yanihi ili yi ṣe ó dùn ìṣe ní ẹ̀ǹgàkà atatɛ ibaljanna yin to inna kitab al-abrara la fi iliyin otakada ma makaje nga engujima e aljanna na'am wa ma adraka ma illiyun wa ma adraka en mata ma illiyun ne ili yun on chodu mujali ama ki yon si ili yin e yon du si chodu fi kuma kai on yon am de kisra wala kitabun marqum ibe ko taka da made al yana maka gide ba kitabun marqum to otaka da kuma kino ba yin won shige يشهده المقربون يشهده المقربون أما لا يكون بكم أمرجو eje ma dana hago taka na lele yashaduhu min kulli sama'in muqarribuha taka dile amela kulubi do yale ma gbe jalo taka na le mali ma gu ngama ngama yidadi ewe gidi o taka dile kamali yashaduhu muqarrabuna na إن الأبرار لفي نعيم إن الأبرار abegum aduma amin kɔrɔbu na ti amela ami bɛbɔ yɛ ni amela yi ko ojima maya ma nibi ojo bi ojima ami sidiki na mi suada ama ma aduma alim kɔrɔbu na wallahu ta'ala alam innal abrara lafi na im ama calibɔjɔ ma ya de hura yi kima nɔ mɛnu. على الأرائك ينظرون على الأرائك ما يجي أجي أتي أدولما yanzurun ọmọ ma ya dìgbù ní máa kọ́ àná alélùlẹ̀ bí òun ó yà tẹ̀lẹ́ ma yọ alẹ́jọ́ mú ní wọn ma já ọrọ̀ ma ya dìgbù ẹ̀hùn tó pàkúṣáká ẹ̀hùn tó gbẹ̀dọ̀ náà yìí yà ní zuma kàmà wọn àmà ní zuma máa ti zuma ẹ̀mí dára kí ti bẹ̀ká bẹ̀kí wọn ma ti ní kuma kàdọ́ àmà ẹ̀hùn ma ti ní kuma mana zoom ina dili mana zoom ina dili to àwọn ma je na ma wọ́n zooma en yo ma de de ru dili en gido na yija no mo mana zooma ma ma kini press ni en ile na dili mana li ina dili ina meruma ina dili ina meruma Allahu akbar ye kuma ku tuma aljana ma na ile ya ni zooma do gene do en gida mo ke o mero be ki wi obi re eh ko ne ni ne mera ko lo ama ya alijana ma ya ma tu kama kunga ja kola ma ta'rifu bi wujuhihim nadwatan na'im ta'rifu bi wujuhihim emma ehe juma ko eliba nadrata eluhane ne ihim hane ki chura jenwa hane bide ne kana mo yun jini hane ba me da ta si bite bi ma ne ni mm ejun become you know pale mu de mu de mu de ma ma ni enegide ebi egbe yugo yoja lini to ya amama lijana eye mamda ma uba ura ya mde hui nije de nyaruma in ura oje ngeje made hui naam yusqawna min rahiqin ma yusqawna maadu ngawo mi janna mo min rahiqin maqdum ote rahiki tí ó dùn tí wọ́n tẹ́ ọláka ọwọ́ka ní guinea àbẹ̀kí star àbẹ̀kí tírítírí àbẹ̀kí golda àmì hot wọn ní odé màálù yìí dáhùn kàmà àwọn ọkọ̀ dáhùn ọgbọ́dún ìlúkì adéríyàn dédé fún wọn tọ́ ọgẹ́dẹ̀lẹ́ rahik tí ó dùn tí ismun min asma il khamri ó dùn tí pé àmú dúyọ̀ yóò mẹ̀mẹ̀lẹ̀ gidẹ́ àjẹ́nà máa dùn àwọn àjẹ́nà mọ́ ọtí lẹ́bà máa tó máa ó sì alùn ìṣẹ̀rí ìṣẹ̀bí tọ́tẹ́ dákọ̀ oríyàn kí á ká òdòdó وفي ذلك فليتنافس المتنافسون ختامه أنكم أولا درالو موريبا ميت لا أولا موشي ميتي أولا درالو ميري ẹ̀wọ̀n kìdé ojúgbò akó olùgbònúgbò ojúgbò akó ẹ̀wọ̀n kìmọ̀ àwọn ọdẹ́dọ́rọ̀ alójúgbò ajẹun ìyàwó kó wọ́n tẹ́lẹ̀ máa dùn láwọn máa jẹ́ náà wọn kìtàmùhú mísì ohun màlẹ́dùrọ̀ alùn eré alùpùpù àkàgẹ́rẹ́ amẹ́yẹ́gẹ́rẹ́ ìṣàmẹ́hun kìmáàdì lẹ́yìn nìyí amarlola mamerlola me higile ula me yara ahogo gine ko mane ni ro mi godan oya ogo gine gine oya o chele aba yo yimi ati yiji ko tin ngorada shunga mun arlola mai ne o ma tu gunyo ka ba yo yimi ati tati de jida nga mun arlola mai un ti masa dina aba yo yimi digiri mu mi aneta nga mun yarlola mai o yo ati ni ku ile ko ni ete na ugo mbe arlola mai dede kana daga dale jiji panele ku kíni jíjí pa é jíjí òṣìṣẹ́ pàmì dúé ìrọ̀yé yú ẹ̀ wọ́n jíjí pa kúta ṣọ̀bàtà ẹ̀ nínú bọ́lẹ̀ wọn nínú dáa ẹnẹ́ka kò má jíjí òun má jíjí sákàdà àti àti jí ẹni níka yìí òun dé ọ̀nà àwọn òun dé

yadda ya jibu da faji yadda wani jibu da faji eh, ya yi yadda wata nawa ya kada zana nwa yi gulu nwa wimi bu haka da da adibu da ta kọrọ ọlalẹ ya tukọrọ agide da mọ kuda ala competition ni duka ya ce ba ije lẹsọ si competition ni competition ni yóò ba ọjọ na ọwọ ya ce ọtumi ne na ce kuna ya jale tumile ya ci koyo tumile ya bi kurani tumile ya ci sadaka tumile ya ci bada tumile abu na ce ne ke dogba tumile abu na ce ne mu na dogba village village ni tala la do lojo ko o mi ani ni yugo la ngene le no e o yemi mi ba kai habna e. le kuna ne ke kwa ne ya tu ka tinu la me o dunia tinale e, ne ne ere ومزاجه من تسنيم مزاجه مزاجه كان كما قالوا تيو تيو مي كما تذكر دا توته ومو يوكا يميره قال ينه اين اين يشرب بها عباد الله يفجرونها تفجيرا اي سوره الانسان يعني كان مزاجها كافورا كافورا ما يبو من يعني كان مزاجها زنجبيلا ẹ̀ẹ́nkàtí e, káàkùrù ohun ma nẹ́dùn ìdá ọtí omúnẹ̀ ti zanjabil ohun ma nẹ́dùn ìdá tó ọtí omúnẹ̀ ga owójú lóòdí òun kí rọ̀híkọ̀ ọtí rọ̀híkọ̀ ohun ma nẹ́dùn dada mizajuhu ohun ma nẹ́dùn tẹ́lẹ̀ ni tesnim gẹ́gẹ́ bá mi ṣe rábí yóò kárùn tẹ̀sínìmì wọ́n dé àmú ibi òjì máa kí wọ́n dé àjẹ́ náà tẹ̀sínìmì lẹ́gà àmúdùn ní. عينا يشرب بها المقربون ya يشرب بها المقربون وتيك عمادك الرحيق كريبا ohun ṣáájú mú wọ́n ṣe yìí alìmọ̀kọ́rọ̀bù na amẹ́nẹ́ yóò bí kùmọ̀ amẹ́rọ́jọ́ pé a ìṣàmẹ́ra ikú ẹ̀nù alìmọ̀kọ́rọ̀bù na yẹ̀ṣìrọ̀bù amẹ́nẹ́ bí ehe ulaika almuqarrabun fi jannati an-na'im ehe muqarrabuna salami yibu ka jamala ku ka jamal janna to abe kuma jamal janna yi ama mumi lai aljanna yi إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون إن الذين أجرموا أبوكم أتعملوا ليه كانوا من الذين آمنوا يضحكون macha nya nya ama ama baka kuma di imani ko yo amene lebi ama ngo macha nya nya ama baka di kuma di imani ngojo eji ni choga ba ma ayo yin shon ke di imani ko yo ba ke ma cha cho eje eje kwa ma eji ni choga e e ma me du ya ma e ma ke ba ni e agba obi gele ulu de le de le bale

mudi anegide imani kwa uyo meba yedo hakuna anyi umanyi abwe mana yoge ne baduke chie kejanele yola anyi manyi eliko tumutu eda anyi mutu emanyi chimachine eda anyi machine emanyi kitu yinge ko alkoko ma bulu denwe yali ni keda kana ba court da kana ba kunye dago mali kunye du regali <laughs> koyo ge kana dago

inene ga ma hele lele du ma hele ni kudale enya ina cha nyune ile ole mo dunia abu mayo ya ma bakwa eba allah tabaraka wa taala ni wa idha marubihim wa idha marubihim yataghamazun wa idha marubihim mal kuma du yataghamazuna makini cha kwadema ma tukuju duma ibo abe ko ya yo ni abe ibu lewo ya ko kwa la la ba yo bókù máa lọ́dọ̀ mọ̀ ó a á lọ lòlòdì abáyọ̀ àwọn tí iná tòkè a táwọn olùfilẹ̀gẹ̀ alálẹ̀kì ní ìdíkọ́ gbogbo ma ẹ̀ka báwọn tí ní ọ̀la báyà tọ́ọ̀dù a dókè tòkè a gbogbo sákítá pa àbókù máa yóò falè ọ̀kẹ́lẹ̀ ìdẹ́ ọmọ ama farukaja alálẹ̀ rẹ̀ ṣẹ́ka sọ́kọ́ máa ka ẹ̀ngẹ̀ lòtú ama farukaja alálẹ̀ rẹ̀ gbogbo máa abẹ́yẹ ní ohun àmúnà àwọn muna gbogbogbò tákìlì yorùbá yìí ẹ̀lẹ́ igú ẹ̀dẹ́kì yẹmú ewu òun yọ̀nú ewu yẹmú òun yọ̀nú ẹ̀hùnkẹ́ ní ìṣẹ́ alálẹ̀ tí máa yọ̀ ní kẹtí yọ kẹ́kẹ́ bẹ́lẹ̀ wọn ewu òun yọ̀nú ewu àdó òun ẹ̀ṣùkẹ́ wọn ayọ̀ wọn ákàdákàwò egwata ogogo ọba yìí ugbẹ̀rẹ̀ ẹ̀dàgbọ̀gbọ̀ agbóhùn yóò gbọmọ náà àdọ́gbọ̀ ẹgbọ̀gbọ̀ ó tẹ́kù yàbá ẹgbẹ̀gbẹ̀ ọmọ e enwego onwe n'egwu ada ego yere gwa meludumudu inna lillahi wa inna ilaihi raji'un ma kenno ma ogonwi aba ke na na yo ogonwi abu e ma abu yimo mo lege ni ke kuda ko bawo daga un ma gogo ma yere ti bu ko daga tali we do le wa ne eh, ma da len

وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكين وإذا انقلبوا شانكم مدابي إلى أهلهم تبيبوا ما ونيلوا انقلبوا فكين ما دابي ألو أليجو أليجو أليجي دامانة داهو دابي ألسي ألو كاشابو يميني ده أيها شايا كما يشياني وليجي كولو جيشي نعاكا غاما يميني mana bi atu babu ma ogale mana bi atu babu ma yin idan qalabu ila ahlihim in qalabu fakihin ay masururina radina an anfusihim mu'jabin mana bi atu babu ma kweda hu aliyu ene hiya ta ko shi ada biya wa idha ra'awhum qalu inna ha'ula لضالون وإذا رأوهم وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وإذا رأوهم جمع ما بقالي قالوا أما أما وين إن هؤلاء أما جمع ما ما بقالي ما ما وين جمع بقالي ما ما وين لا يلا mẹ́ni christ christ kàmà ní ohun tí kò kàmà lọ́lọ́ kọ́lọ̀ àyè christ mà kàmà ní rẹ̀ àmẹ́rẹ̀ gúgẹ́dẹ́ àmẹ́ni christ ní àmẹ́ òhùtí àbúkù mà láríyàn pàkúṣáká àmà àwọn kàrà àpàkà pẹ̀ wọ́n ti hùrí àmẹ́ni christ ní ẹnẹ̀ ni christ lọ́gbájáka àmẹ́ni christ ẹnẹ̀ ni christ ẹlẹ̀ tí ọ̀ọ̀ ẹlẹ́tẹ́ ọ̀tàkàdà bible about you from genesis to revelation kẹ́sẹ́ ní edu òkèké òkèké súra súra ẹ̀tí yọmọdọ́mọ súra súra lọ́la ẹni gbogbo kẹwa the book of leviticus the book of deuteronomy the book of exodus gbogbo kẹya kẹrẹba kẹrẹbi mark kẹrẹbi matthew kẹrẹbi john gbogbo tákẹ́ òjì tálàwìn the book of mary kìí àníbi ìsáde hùn ẹmdà ayé ìkura náà bá yọ ẹlẹ́ súra to mariam súra ìkẹ́ e akọ̀lá lógbó iye àníbi ìsáda iye anabi isa sura ki akola lugbon ide alquran alkarim eh family of iye anabi isa suratu ali imran iye anabi isa ni sura ami fami bon lopun bon lopun ma won ni sura alquran sura iye ya bo iye anabi isa mata alquran kimana aylon qurani kimana aylon ki aduda nabi isa ki akola nabi isa ki akola ya nabi isa onugba monu ediki kerebo inye eji eta ele elu efa gbogbo ediki gbaru ka o duwa nibi isa ekerebo onugbo ogun uda e nibi isa jengi quran na na elo nibi isa ima olodu nge ya nibi wa e aika ka sebe ne o guta unuka madwan ma to ma anibi ma ga ile ma kito tun ko de mi ma de duwa ta kada meni to be kuna odu anibi isa na palu be mi teki mm o mi odu lawun ji hun yo yi en ti du kwi miracle of anibi isa ami mujize nga ifu kanibi isa che e ji ni gbaluka e alquran alkarim e gba ke ya ja ne ko se e gba kuma du ku bi ko baba hmm. ẹgbà kìkíní kọlà bàbá bàbá ìní abdullah àtàlì alkitab wọ̀jẹ̀ alẹ́ nẹ̀bí yà kànẹ́bí sàṣà ní kọlà ọmọlẹ̀ mìíràn kọ ànẹ́bí isa ọmọlẹ̀ nìṣànẹ̀kó rẹ̀ àmẹ́mdàbí èyí báàbùlù ọgbọ̀ ìṣànẹ̀kó ẹgbà kànẹ́bí isa tọ́n ọtẹ́ ẹgbà omi into wine tako onugonugo taki aka ọmọ àfitọ̀ àdúnmà ń kàrẹ taki adẹ́gílẹ̀ mọ́má ẹgbẹ́ ilẹ̀ ni mẹ́ra kò ń sálẹ̀ kó yìí àmọ́ ìmìdá ń bẹ́ ìkùránì ẹgbàkùnmà bí àbábá ẹgbàlẹ́ ni mẹ́ra kò ń sálẹ̀ kó yìí kùránì pàáyé báyìbùrù àyẹ́yà bòyí mamá níbi ìsàtìlá abáyọ̀ alkùránì àmọ́ àbẹ́lẹ̀ bá mamdà mẹ́lí wẹ́ ìdára áhùn máa máa bà pàlí ìgbókèdè máa lẹ̀mẹ́ fún maka pàálù máa ní ìnà àúláì lọ́gọ́ọ̀lù àbíkìdẹ́ ìṣàmẹ́lẹ̀ ìlàdẹ̀ وما أرسلوا وما أرسلوا عليهم حافظين وما أرسلوا ما كما ما كما شيء عليهم حافظين دروك ما مدين غادي ما بابا نوا ما كما شيء كما تجاني ما بابا ما كما شيء وجي ما نوا الله لم يرسل الله سبحانه وتعالى لم يرسل الكفار رقباء على المؤمنين الله هدى من أما كافر كما مدي مونتو أما بقانيفا ولم يعهد إليه بمحاسبتهم إليهم أجوا كني كما مدي كما ناتو شليا أكباو أبا أكباتين ينو ما أكباتين ما كما جون نعم فاليوم ال... فاليوم الذين آمنوا من الكفار يضحكون فاليوم تنكو يلموا وجوكوا نبات alladhina amanu bikum adi imani ba min al-kufari yadhakun amanya nyanya makafiri oyo na ya ega bal kama cha nyanyi wa ihile muda nyanya nyi ma oyo na hmm eh, ole udugya ama jara li wala madu hugu majapa elele li majapa eyo eh, yuyu majachi ama bakwaya mahini nyanyi ma ala al-araiki yanzurun ama bakwa matanu àtẹ àmàdọ́ àṣí àọ̀dọ̀rọ̀ bàtà ló jíun yọ ohun màjá aga lẹ́yìn altuwibal kufar aireha a ma káàziri inirọ́mẹ̀kú ma dúnmú má gẹ̀ rọmọ mẹ́lẹ́ka àwọn ọdọ́mọ má gẹ̀ ma káàrù yẹ fàálù lúṣe ma kùnmá ṣe láà rọmọ mẹ́lẹ́dú ìdọ́mọ̀ mọ́nà to a yádá bà tí ìsúrẹ́tù ìrẹsẹ̀máwò ṣẹ́kẹ̀ àmà ẹgbàtàkádá bà tí òun ṣe nù ṣẹ́kì dínú نعم السلام عليكم ورحمة الله وبركاته جيني أدوجو أدوجو تديني أدوجو لك واي أكاين دوا so ikọ́ ọwọ́ àlùmọ́ ọbàgánà àlùmọ́ nìkó òun ìyàmọ́kúlà nìkó ìyàmọ́gà tó kì á lò lẹ́yìn mẹ àti gbẹ́hùn ìpa bí ọmọ lẹ́yìn ìwà kàyàlẹ́ òun ló kọ́ mọ́ àbóhun mà tó bínú màkọ́dì ọmọ yà lò tó yàyà gbẹ̀rẹ̀ àbóhun mà ṣe kìdé mi nínú dé mi tó yà á amma do jo alqiyani gani ki rish mulale ajo ma to atiku an atiku du kana du leki ne ke du alqida ba yo yi a ti bo tunyi to hele un daga ba yo yi ma du gaba de ma guju ta hema tengi kuma tuje ma ma guju pa ko chakano so atiku lele o ira ka ba ma yanga makai so ne du kina ti ba ba yo yi ẹ̀gbẹ́ yìí kì bọ̀bọ̀ abájọ ìtakakọ́ àdéhùn àtìkúlẹ̀ àti àtìkúlẹ̀ ti àrùn àti àǹtàǹkà inṣàlá ta'ala náà Eh, quale che bocca lei? Quello è il Thank you. Terceiro banco. Thank